ẹ̀dọ̀kí ìròyìn lórí bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv efcc sọ pé ó ti dèèwọ̀ láti máa kó five million naira cash dání fún nínà ìròyìn gbé e jáde wípé àjọ tí ń fúngun mọ́ ṣíṣòwò ìlú báṣubàṣu economic and financial crimes commission efcc ti ṣèkìlọ̀ fún gbogbo àwọn ọmọ nàìjíríà láti má ṣe máa ná owó tó ju five million naira tó jẹ́ owó oníbébà mọ́ nítorí ẹni tí wọ́n bá gbámú ní ọwọ́ yìí yóò rugi oyin agbẹjọ́rò àjọ EFCC Chris Michela òun ló sọ eléyìí fáwọn oníròyìn níbí ni níbi tó ti ṣàlàyé wípé ọ̀rọ̀ ọrọ̀ ajé àti gbogbo ìpàsípayọ owó tó ń wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàáyé lọ́wọ́ báyìí kò ṣẹ̀yìn àwọn owó oníbébà ìyẹn cash táwọn èèyàn ná ó wá ṣàlàyé ẹ̀ ó ní ní ìbámu pẹ̀lú òfin ọdún 2022 tí wọ́n ṣe òun gan-an ló tako èyí tó sì jẹ́ pé ẹnikẹ́ni tó bá gbé owó cash dání tó wọ mílíọ̀nù márùn-ún náírà yóò jó lamba pa níwájú òfin ó ṣàlàyé pé owó téèyàn bá fẹ́ ná tó bá ti kọjá kéèyàn ó fi ránṣẹ́ síra ẹni látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló ti jẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ó ṣàlàyé síwájú pé àjọ náà ń fimú fínlẹ̀ káàkiri láti máa túbọ̀ múṣẹ́ ṣe kí wọ́n sì fẹnikẹ́ni tọ́wọ́ bá bà dófin olùwàtòbílọ́ba fásùgbà lọ́kàròyìn fún bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv ẹ e subscribe ẹ tẹ notification bell option all ẹ e share fáwọn ẹlòmíì kí wọ́n lè mọ̀ tẹ́ ń gbádùn ní bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv.